يوم عيد فصلى بهم النبي صلى الله عليه وسلم صلاة العيد في المسجد رواه أبو داود بإسناد لين الحمد لله والصلاة والسلام على نبينا محمد وبعد وكان فيه الله بركاته الله صلى الله عليه وسلم pẹ̀lú ìyọ̀dọ̀ lọ wọ́n máa tẹ̀síwájú ah, lórí àlàyé fíkìwò wa àlàyé tí a sí lọ́wọ́ tí a bá gbàgbé òun náà ni ọ̀rọ̀ lórí sọ̀lá àtúlẹ̀ ìdẹ́yìn máa ń ké fún eid àwọn ẹ̀kọ́ èyí tó so mọ́ òun náà ni a ṣàlàyé lọ́wọ́ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run a ka àwọn hadith tí ó kù lábẹ́ ọ̀rọ̀ yìí lónìí kí a tún lè bọ́ sílé hadith mi ní ọ̀sẹ̀ tí ń bọ̀ ẹ̀gbọ́n ọ̀rọ̀ yìí látọ̀dọ̀. أبي واجد الليثي قال نعم. كان النبي صلى الله عليه وسلم يقرأ بالأضحى والفطر إيه، وعن أنس قال قدم رسول الله صلى الله عليه وسلم وعن أنس قال قدم رسول الله صلى الله عليه وسلم لقد أنس أنس قال kọ́tù wa rasulillahi sallallahu alayhi wa sallam alimadina ó ní ànábi dé ìlú madina ó dé ìlú madina gbólóhùn alimadina ìtumọ̀ rẹ̀ ni pé ààyè táwọn èèyàn máa ń kójọ sí táwọn ń pọ̀ mẹ́ẹ̀ níta lè pé nínú èdè òyìnbó òun ni city. àmọ́ gbọ́dọ̀ mọ̀dínà bíbá yìí tá àgbàlérò bẹ́ẹ̀ kíni yẹ́fìrì kí wọ́n pè é ilẹ̀ yẹ́fìrì ìlú yẹ́fìrì tí a mọ̀ sí ìlú tá ànábì ṣe ìjìrá lọ ká ànábì ò tó débẹ̀ tí wọ́n pè náà ní kíni yẹ́fìrì ni wọ́n pè ká ànábì ò tó débẹ̀ àmọ́ lọ́wọ́ ọba àtànábì lọ́sọ̀ọ́ ní kíni màdínà bàtà wọn sọ ní mọ̀dínà ọwọ́ ti pé ó ti wá gbajúmọ̀ ó ti di alam fún ó ti di proper noun fún tó bá dábò mọ̀dínà lórí ẹ̀rọ ìlú ọ̀gbẹ́ ọ̀kẹ́ ilé ìlú agbára tá a pè ní mọ̀dínà rẹ̀ kéde city lagos city ní sikeni mọ̀dínà tẹ́wọ́n ní ọ̀kọ̀dìkọ́tì mọ̀dínà ọ̀kọ̀dìkọ́tì mọ̀dínà ẹlòmíì lè máa gbọ́ ọ yẹ pé tẹ́wọ́n ní ọ̀kọ̀dìkọ́tì Madina? mode madina màdínà ó pe máa ti ń tàbọ̀ láti ìlú òkè ọwọ́ tí mo dé so lagos state tó wáyé kọ́ wá níbi sáwọ́dì ọba sọ̀rọ̀ kí ni wọ́n wọ́n gbọ́ ibẹ̀ ẹ́ àbọ̀ ọ̀darí ájì bọ̀ ọ̀darí ájì ni lọ́wọ́ fún wa níròyìn kí ni wọ́n gbọ ọlọ́run bá sọ ẹ̀dọ́ ọmọ ọmọ gbọ́ ibẹ̀ torí pé ìlú tí wọ́n ń lò fún un tàbí láwọn kan náà tó ṣe pé nígbà tó gbajúmọ̀ ló kọ ló já kó tó wá dókọ àwọn èèyàn wọn ní madina ó kọ rẹ̀ ní jẹ́bẹ̀rọ ìyàwó rẹ̀ jẹ́ gíní madina. nígbà tí jáàdù débì kan táìmù kan ẹ gíní tó gunra wọn wọ́n bá tó wò pé ìwọ́n ti orúkọ ọmọ wa lóde wọn kí ni madina lọ́ba ìyàwó ẹ̀ madina city èló kí ni yìí kọ́lọ́kọ́ sànù wa torí ẹni pé ìlú yàtìrì ó kọ́ tó ń jẹ́nu ọlọ́run sì pé bẹ́ẹ̀ náà kùránì kó ti jẹ́ kó fi fún wa ní ìròyìn nípa rẹ̀ kó fi sọ nípa information pa rẹ̀ so àmọ́ nígbà So yẹ bọ́lọ̀ tí wàá pè ní madina tó pé anabi náà pé madina ó di ìlú yìí torí ẹ̀ tí wọ́n nàá bí débi báyìí nígbà tó dé lu madina yaani láàmà kọ́ọ̀dì màdì yẹtẹrẹ gbàtà nàbí dé kí ni ìlú yẹtẹrẹ. kí ló sọ̀rọ̀ jẹ́ lọ́wọ́. wàlẹ́wọ̀n mi àwọn náà ni yàrá àbúrò fi ìhìnà. anabi bá àwọn aráàlú madina tí wọ́n ní ọjọ́ méjì kan wọ́n ní kí ni ojo ní ọjọ́ kan wàláhùmá yàgòmáni wọ́n ní ọjọ́ méjì kan yẹlẹ àbúrò bìhìmà wọ́n máa ń ṣeré ní ọjọ́ méjèèjì náà wọ́n máa ń ṣe kí máa ń ṣeré kí wọ́n á ṣeré lásán wọ́n yọ yẹn kalẹ̀ special this is a special day ẹni tí ò ṣeré tẹ́lẹ̀ ló ń ṣe kí ni yóò ṣeré ẹni tí ò dùnú tẹ́lẹ̀ ló ṣe kí ni á jẹ́ ọjọ́ ayọ̀ ọjọ́ tí wọ́n ṣeré yẹn nìyí òun lọ́jọ́ ọdún òun ní kíni ìwọ tó rí kọ́dà ẹrú ó sì níjọ́ náà lọ́wọ́ ẹlòmíì kò lásìkò sinmi àti monday àti sunday kò sí yàtọ̀ lọ́dọ̀ rẹ̀ kọ́dà sọ̀tọ̀ àtòrò kò sí kíni kò sí yàtọ̀ lọ́dọ̀ rẹ̀ gbogbo ọjọ́ ni gbẹdẹ ìbàtí ọ̀tà kú sí náà gbẹdẹ kíni tẹ ìbàtí ọ̀tà kú sí náà nígbà tó gbé máa wọlé lọ sùn náà lòun yóò tó kàn fóun tó wà lọ sùn. ó ti àwọn tó ọjọ́ tó wọ́n yàtọ̀tọ̀ yìí ọjọ́ tó ti kíni kálukú ṣeré yóò ṣe kíni yóò ṣeré wò dùnú anábì wa pa àwọn tí wọ́n dùnú nínú ọjọ́ yìí a kíni anábì wa ṣe sọlọ́lá àyẹ̀wò sẹ́lẹ̀ fakọ́ọ̀rọ̀ anábì wa sọ fún wa ó pa àwọn mùsùlùmí jọ́nà lọ́wọ́ fẹ́ẹ́ lẹ́sìn gbọ́lọ́wọ́n ọba gbọ́ àwọn ọjọ́ tó yẹ àtúntò lọ́jọ́ eré yìí bí ìgbà táwọn èèyàn kan yẹ ọjọ́ ọ̀gbọ́nu ọjọ́ ẹ̀yọ tí wọ́n yà sọ́tọ̀ táwọn kan yẹ ọjọ́ christmas kérésìmesì ó ti yé tí wọ́n yọ sọ́tọ̀ táwọn kan yẹ ọjọ́ new year táwọn kan yẹ ọjọ́ anniversary sọ́tọ̀ táwọn kan yẹ ọjọ́ ẹ́ẹ́. valantai ọjọ́ olólùfẹ́ valantai ẹlẹ́dùn àti ìyàwó rẹ̀ ọjọ́ gbogbo ojú ayé wọn ìbàdàn ara wọn tó nìkan náà gbogbo ojú ayé wọn àti máa ń jà ni nínú ilé bí gbàdá ẹkùn àtàjà tó ń jà àmọ́ ọjọ́ yẹn nìkan ọjọ́ tó wọ́n ṣeré nu ọjọ́ yẹn wọ́n jáde wọ́n lọ bá bíjì wọ́n lọ kẹ́lẹ̀ bá bíjì wọ́n wọ sọ wọ́n rẹ́rìn wọ́n ṣe gbogbo ẹ̀. là wọ́n irú àwọn ọjọ́ báyìí dàdá mi bá aráàlú kẹ́ni àwọn aráàlú mọ̀dé ní àwọn ayé tìrì tí wọ́n ṣe kí ló wá ṣẹlẹ̀. فقال قد أبدلكم الله بهما خيرا منهما. أبي واسقوا فيه ọlọ́run ọba ó ti ẹ̀ṣẹ́ǹdì fún yín ó ti ẹ̀ṣẹ́ǹdì fún yín kọ́dí àbùdádà kọ́dí àbùdádà fún mi lọ́ọ̀bù bíbélà ọ̀rọ̀ mìíràn ọlọ́run ọba ó ti ṣẹ́ǹdì fún yín bí iyì máa pẹ̀lú ọjọ́ méjèèjì tí a ti gbẹ́ni tẹ́ ẹ fi ń ṣeré yìí ó ti ṣẹ́ǹdì fún pẹ̀lú ọjọ́ méjèèjì yẹn ọ̀rọ̀ ọjọ́ tó lóore mi ni ó wà ju àwọn ọjọ́ méjèèjì yẹn lọ. ẹ̀gbọ́n yé ọlọ́run ti fi ọjọ́ mi tó lóore ju àwọn ọjọ́ méjèèjì yẹn ó ti fi rọ́pò fún yín torí ẹ̀ ọjọ́ wa ọjọ́ mi tọ́lọ́ fi rọ́pò fún ọjọ́ náà sì rí ma wá fún ọ ní mi. yàrá máa ń àtọ̀ṣà wà yàrá máa ń fìtò. nínú ọjọ́ kọ́lọ̀ wá fún yín ni ọjọ́ kẹ́ni ọjọ́ àdìhá ọjọ́ tá a máa ń pẹ̀ràn àwẹ̀ àtà pẹ̀ràn ọdún léyà tá a pẹ̀ràn wọ́n ti yé tí kálukú wa náà jẹ ẹran ọjọ́ yẹn ní kọ́dà ẹni tí ọ̀jẹ̀ ẹran tẹ́lẹ̀ ní òrẹ̀ ẹran jẹ ẹlòmíì à ah, ọlọ́mọ kó sì ká ẹlòmíì ọmọ ẹ̀sìn náà kákìkọ̀ ọ̀sẹ̀lẹ̀ ni ó ti yé kákìkọ̀ ọ̀sẹ̀lẹ̀ kó sáà kó fi ẹran jẹ láti jọ yìí kọ́dà ẹja kọ̀ jẹ́ màmá iná níbi ẹni wọn fi ṣe. ó ti yé ẹni kọ̀ máa ọ̀tá ìlú rẹ̀ lánàá àbí òṣùpá ègbò ìmọ̀nyíyá mọ̀ ara ti káàkiri ọ̀sẹ̀lẹ̀ ní títí ẹ̀rẹ́ ẹ̀rẹ́ jẹ títí fi dìbí lọ́pọ̀ ara mi díẹ̀ mo de vitamin kí n gbà sára gbogbo àìkọ́ ní wọn wá wá kí wọ́n bá ti wá bẹ̀rẹ̀ sí láìsí fún ẹ̀rọ ayọ́lẹ̀ tó tọ́jú ẹ̀yẹ tó ẹ̀rù wọ́n dàbí wọn ọ̀nà ti bẹ̀rẹ̀ sí ilé yìí o àbíkọ́ gbẹ́sà ẹ̀rọ ló fẹ́ gbà ló ti yó ó ti yó so àwọn jọ ọdún yóò tún wá jẹ ẹran dáadáa ọlọ́run ní ẹfẹ́ rẹ́nu rẹ̀ kẹ́sì fún un tọ̀ ọjọ́ kejì yàrá ọ̀tá ní pípọ̀ ọjọ́ ọdún àwẹ̀ ọjọ́ kíni ọjọ́ ọdún àwẹ̀ òun náà ní ọjọ́ méjèèjì tọ́lọ́ pẹ̀lú ọkọ̀ kan yẹn náà. àkọ́rọ́jà òun tàbá wọnú sọ́nà àbìdáwò agbọ̀rọ̀ ìbẹ̀ wàtàtà iyo bí bákan náà ìṣòro nàṣàì àgbàbẹ̀ bí ìsìnàdé sọ̀hìn pẹ̀lú àwọn chain àti ìṣòro àlàáfíà kí la bá mú lẹ́kọ̀ọ́ látara ilé nínú àwọn àǹfààní ètò afẹ́mú látara àdéṣe àwọn kan ni pé ẹ̀sìn gbà wá láàyè ká ṣeré pàápàá jùlọ ó gbà wá láàyè níjọ ọdún kásìkẹ́ni ká ṣeré níjọ ọdún ká ṣeré sẹ́ẹ̀mù pépèlè táwọn ènìyàn ṣe ni pé wọ́n ń ṣeré wọ́n lè dunú láwọn ọjọ́ yẹn ọjọ́ ìdárayá ni nàfẹ̀lẹ̀ wà láhùnmá ya ọ̀mọ́ni yẹlẹ̀ àbúrá fèèmà. àlejò wa ẹ̀yọ́ tó tẹ̀lé ká ẹ̀dá ẹ̀sìn ṣeré yìí ẹni tí ọlọ́wẹ̀ ọlọ́wẹ̀ nínú omi ẹgbẹ́lómi nílò òkè ọjọ́ tí wọ́n ń lọ síbi omi lọ wẹ̀ ní àwọn míì tí wọ́n nílò òkè náà tí wọ́n ní àwọn àtọwọ́dá àwọn omi ó ti yẹ sinmi púùlù wọ́n lọ síbẹ̀ ẹni bá sì mú mi yó gbogbo tiẹ̀ náà nù. ká lọ ká lọ ṣe nínú ọdún báyìí kò sí ó ti yẹ kẹ́kọ̀ọ́ ti lè ṣe ara níbi sinmi púùlù tí a sì ní yẹ ara lẹ̀ tí a ti ṣe kíni tọkùnrin àtòmínú sì níjọ máa wẹ̀ ń bẹ̀ àwọn tó bá dé wẹ̀ lónìí ìlànà lọ́gbà mẹ́rin ní ọlọ́wọ́ ìlànà ló ṣe kíni torí pé ẹlòmíì lè wà fún mẹ́rin wa ó kàn kí lànà ọgbẹ́ lọ sí ẹ má ní alẹ́ ṣe níjọ ọdún náà ara ilé náà ní mẹ́rin tó takò wá báyìí lọ sí púùlù kò sí ẹ̀rí àwọn ọmọ ń ṣe wọ́n ṣe ra ìlà bí wọ́n lọ. a lè ṣe eré inú àwọn eré tá a bá rí pé kò tá a pẹ̀ sí kò ní àwọn àlùmọ̀ harama nínú a lè ṣe jọ ọdún àwọn kan wọn lọ play bọ́ọ̀lù tí ìbáyé pé bọ́ọ̀lù tó ti dàda kú dà àbá tí wọn lọ play bọ́ọ̀lù bí wọn kò sí kí ni kò burú àmọ́ bọ́ọ̀lù ti dàda kú dà kì í ṣe tó mùsùlùmí wọn súnmọ́ torí pé aburú wà lóko aburú ti ó wà lóko bàbá náà torí ẹ̀ ní pé kìí ṣe ibi ti bọ́ọ̀lù irú léwu láti mọ àṣẹ ìjọ ọdún báyìí. torí pé láyà ní sọ̀rọ̀ láàrin ọ̀sánlá àwọn èèyàn máa ń ṣe níjọ ọdún kọ́dà àwọn èèyàn máa ń ṣe ní mọ́ṣáláṣí àdábì àwọn abáṣà àwọn aṣojú ni máa ṣe nínú rẹ nínú mọ́ṣáláṣí àmọ́ kìí ṣe fún àwọn èèyàn ràn wò bí kò máa kọ́ra wọn bó ṣe ju ọkọ̀ bó ṣe ju nǹkan mọ́ta ó ti yé rí báyìí torí ẹ̀ nínú ọdún táwa yìí pé àkàwé sílé abẹ́ lókun lára káàkiri bára wa dìgbò ọ̀dìmú díẹ̀ díẹ̀ káwọn tó lè dára wọn mọ́lẹ̀ kó sí tó burú bẹ̀. ọmọ ẹ má ṣe ẹ má ṣe relisment ẹ má dára yín lápá so kí àkọlùlà fẹsẹ̀ orí yà fẹ́ kàtẹ kágbéra o káwọn ẹni tí ó lókun lára jù kó sí tó burú. àbábẹ́ ilé kan ti stop bí table yẹ ká pè kan àti ẹgbẹ́ nínú láti gbé ọdún kan ọjọ́ bí ìtọ́lọ́ yẹn lè kà yẹ ká pè ọ̀hún àbí ọkùnrin lẹ̀ o ti tọ́ àṣìlùgbọ́ ara rẹ lẹ̀ irú yìí kọ́ o ti torí o ti tún kó nǹkan ẹ̀ṣẹ̀ sínú wọ́n àtúndì o oṣù níjọ́ máa gbà kọ́ adé ọ̀yá ó mìíràn ẹ̀ mọ́ bọ̀ ọ̀yá ìyàwó ìyàwó. gbẹ́rù a rẹ̀ tẹ́lẹ̀kẹ́ kọ́ orí ihe kò sí tó burú ẹjọ́ máa lọ sí káwọn ọmọ yín náà máa pàtó lé ilé kẹ́rì dáàbì lọ sí kíni lóhùn yìí ò burú kẹ́rì ọjọ́ dá wà. àwọn ìyàwó yàwó àfi sárábà tó yà ọ̀yà sáfífáyà yà ọ̀yà ẹgbẹ́ àwò. mo ti sọ ẹ̀yọ̀ kan àbúrò ẹ̀rọ ti máa sọ ti tẹ́lifíṣàn. báyìí ò tá a bá ṣe ń jọ ọdún irú àwọn eré báyìí kò sí kí ni àbí ká jọ sáré lọ ká sáré bọ̀ àbí ká fo high jump ó ti yé bàbá ṣe à ṣe tẹ́lẹ̀ àkànní àkàrà yìí lónìí ọjọ́ ọdún ní special ọjọ́ lẹ́lẹ́ yìí yóò kí n wíṣẹ̀ àsìkò tẹ́lẹ̀ kí ló dé ní àkàrà òkè ká tẹ̀ lọ ká kàn lọ wáyé jọ sọgbẹ́ àjọ mi sì kéde kó fẹ́ ọ máa fọ́ lókun kankan mẹ́rin náà ni àbí ká kàjú agolo bẹ́ẹ̀ wọ́n ju agolo náà kí lè má pè é yíwèé o. ẹ ẹ ma salwa salbata salawa àbíkẹ́ salbata kẹfà bẹ ya èmi ni mo sílẹ̀tì ọwọ́ yìí kó tó burú lọ́jọ́ ọdún láàrin àwọn ọdún èké láàrin àwọn àgbàlagbà lọ́jọ́ ọdún àdúró sí làwọn náà ni ó ti sí pé tó burú kásàmọ́ sí àwọn ilé tó lè pé yóò ní aburú nínú ẹ wọ́n àlọ́ jòkó ti lúdò wọ́n jòkó ti draft wọ́n jòkó ti smoker o ti gbọ́ àwọn yẹn wọ́n ràn wọ́n àwọn yẹn wọ́n jòkó ti níbi ló máa kú o ti yé sùgbọ́n jòkó ti yàn sòrò mario abigilẹ̀ máa ń pè mario mario wọ́n jòkó ti mario nítorí níbi ló máa so so gbogbo wọn ràn àwọn yẹn wọ́n jòkó tì torí pé àwọn eléyìí ìran wọn làwọn làwọn yẹn wọ́n sì jòkó tì torí iṣẹ́ ti rẹ tí o táwọn torí iṣẹ́ ti kan bẹ ẹ́ tó yẹ pé o lè má burú ju àmọ́ káàkiri alára fún o ti torí mi náà bọ́ọ̀lù ni òkè ni wọ́n jòkó tì bọ́ọ̀lù wọn kò bá rí ìṣe òkúrò tó bá ṣe ìjọ ọdún nìkan lọ́kàn pé òní special day ni òtí tí wà á ti yẹn kalẹ̀ jọ́ sí yìí wọ́n àti kọ̀ǹpútà lẹ́jọ́ sí ìwọ̀n àfẹ́ so kọ̀dá tó so torí àti pé kásìrì lọ́jọ́ ọdún kò sí ti ọ̀tà kó ṣé àwa lè máa kọrin ṣé àwa lè máa kọrin ní ọjọ́ ọdún bẹ́ẹ̀ ni a lè máa kọrin pàápàá jùlọ àwọn obìnrin tó bá kéré àwọn obìnrin wájú ni bí àwọn ọ̀dà seven àwọn ọ̀dà eight ten five three àmọ́ àwọn tí wọ́n ti bàlágà àwọn tí wọ́n ti dàgbà dáadáa àwọn náà fifteen nù o àpọ̀ àwọn yẹn àti kíni àpọ̀ àwọn yẹn bọ̀tá àwọn náà bá ṣe láàrin àwọn àní fún wọn fún àti kíni àní fún wọn sótìyé tó pàápàá jùlọ nítorí táàsì yìí sì gbé wá ní àwọn ọmọ kéékèèké ń daṣẹ́ àwọn jáàrí yàrá. àbákiri wọlé àbẹ́mi ìjọ kan. فوجد جاريتين ọwọ́ bá àwọn ọmọ kéékèèké méjì kan ahụ gá níyà rẹ̀ àwọn méjèèjì ń kọrin a fana àràhùnmá ọba lé àwọn méjèèjì pé mísímárù mi mazami ní ṣètọ́ fi a dẹ́ntálẹ̀ nulẹ̀ ànábìwá muhammadu sọlọ́lá kí ni ànábì sọ sọlọ́lá ànábì ni dàáwúmá yá ababakiri dàáwúmá ilé abakiri fàá méjèèjì sílẹ̀ sídìní fàá méjèèjì sílẹ̀ fa iná yẹkú lèkàwọ́ mìíràn dà gbogbo ìjọ kọ̀ọ̀kan ni wọ́n ní ọjọ́ ọdún wọn fàyínálẹ́yà ọmọ ìdúnà onítorí ìlọ́jọ́ ọdún tiwa náà jáàmù ẹ̀ wọ́n ṣeré kí wọ́n ṣe fàájì lọ arẹrẹ tí wọ́n nu lórí àwọn ààrẹ ìjòkó kó máa kọrin láàrin ara wọn káwọn ọmọ yóò péjọ tó ti yé àwọn anìkẹ́ sọ́ọ́dì dìbẹ́ẹ̀tì òkàlà ní ilé sílé ilé sílé kí wọ́n á kọrin kí wọ́n á kọrin kí wọ́n ṣe dìbẹ́ẹ̀tì àbí ilé kí sílé kí ó kà ní ti yé nísìnyí tí wọ́n lè ṣeré yẹn láàrin ara wọn. torí ẹ eléyìí lára àwọn ìgbàláyè ẹ̀sìn wa ti ń ṣe ẹ̀sìn islam ni lára àwọn ìgbàláyè ẹ̀sìn yìí ni òun ni ká ṣe yẹn. nínú àwọn ẹ̀kọ́ èyí tí a tún rí kọ́ ni pé a islam kò ní gbà nǹkan lọ́wọ́ wa àbí kó fi nǹkan mìíràn pò fún wa kò ní ṣe kí ni ẹni pé islam gba eléyìí lọ́wọ́ pé dáa ẹ mọ̀ sí eléyìí náà kí lọ́wọ́ àṣẹ fún wa ó fi mi rọpò tó tó wá fi mi rọpò tó wá fi ìtọ́ bẹ́tà rẹ̀ torí ẹ̀rí pé ẹ̀kọ́ ni ìyẹn lọ́ba ti ní lágbájá má ṣe léyìí má sì sọ mí lóde kíni tí ó máa ṣe fún un lágbájá má tètè staff má ọ̀rẹ́ wa sọ pé kíni kọ́mọdé kíni wọ́n débi àwọn fìlà àwọn ẹni rí ó ti yé wọ́n débi là face cap ló ní ọmọ ṣe kíni mọ́ àbúrò ètí ní wọ́n tà wọ́n dé o àbújá dání art la tí dr owó máa dé àbí má dé fìlà dr owó mọ o sì dé fìlà táwọn akẹ́lẹ́ wọn ṣe àwọn ẹni rẹ máa dé tó bá fi gbà kálọ̀ ọ̀rẹ́ náà fìmí ọ̀rọ̀ kó islam. bàtà náà ni ẹ máa ṣe níjọ́ yìí máa kí lọ́jọ́ máa ṣe ẹ máa ṣe lọ́jọ́ mi ọjọ́ mi ni ẹ máa ṣe ní islam fẹ́ lọ́dọ̀ wa nù tó bá ti gbà kan lọ́wọ́ yín yọmọ fún yín níbi tó bá ti gbà kan lọ́wọ́ yín yọmọ fún yín níbi mo sì gbọ́ tó ọ̀rọ̀ bá ti wá ń pọ̀ lẹ́ta àwọn èèyàn pé ẹ má sílẹ̀ yìí mọ́ fún wọn níbi. o ti má máa jẹun lérí ìdúró mọ́ mọ́ mi lórí ìdúró mọ́ kí ló ń jọ sọ máa mú lérí ìjókòó ìyẹn ló dáa fún mo rò pé àárín ìyé torí ẹ gbogbo àtàwọn ti fẹ́ ìsákèsí tọ́wá ní ẹ má sílẹ̀ yìí mọ́ ẹja máa fún wọn ní èmi mọ́ sọ̀rọ̀ báyìí mọ́ kọ́mọ sọ̀kọ́ta ó ti yé sọ̀kọ́lọ́ mọ́sá síwájú nílé. àbákan náà lára àdéhùn yìí a tún mú ẹ̀kọ́ mi nínú àwọn ẹ̀kọ́ èyí tá a mú nínú àdéhùn yìí òun ni ọ̀rọ̀ pé kò sí ọdún míì tá a máa ń ṣe ní ìsìláàmù tó ọdún tí ọlọ́run bàtà rẹ̀ yẹn fún wa ẹni pé ọjọ́ méjì táwọn náà yẹn lẹ́yìn wọ́n fi sọ ọdún ni àmàdàbí gbà lọ́wọ́ wọn ajẹ́kọ̀ọ́kọ́ ọdún mi náà ta bá ti ń rí ànábì tó kí ni ó ti gbà á kálọ́dún mi àwọn ẹgbẹ́ bá wọn dẹ́sẹ̀ jẹ́wọ́n lọ́wọ́ gbèsè kọ̀ọ̀kan wọn náà gbèsè kí ni torí àjọ fi jásí pé ní kò sí ọdún mọ́ lórí nàbí kò ni kò sí ọdún mọ́ lórí nàbí torí pé ànábì òfin kò fi rinlẹ̀ ó ti fún wa lọ́dún méjì tí wọ́n máa ṣe nínú ọdún wa nínú ẹ̀sìn wa kò sí ní mọ́ lórí nàbí èèwọ̀ ni yóò tó wá lágbára léèwọ̀ nígbà tábà jẹ́ kí wọ́n bá tún fi ànábì wí ọlọ́run níbi mọ́lúdì nàbí wọ́n ṣe kíni wọ́n fi ànábì wí ọlọ́run yóò tó wá lágbára nígbà táwọn kan bá tún sọ pé ànábì ti dé sáà ní wọn báyìí o mọ́rì tàbá yà wà sọ́gbà mọ́rì tàbá àlà wọ́sàlà àlà wọ́sàlà assalamu alayka ya rasulallah assalamu alayka ya nǹkan nǹkan kọ lù ẹni tí ànábì wá ti lẹ́nu sàárè rẹ̀ kọ́ ànábì wá ti di fífítì ó ti di mẹ́wàá ó ti dogun ọ wá mo lù ìdàgbẹ́ ó lọ sí àwọn ará àbàdàn ó lọ sí àwọn ará abẹ́kúta ó lọ sí àwọn ará kánú lásìkò kan náà ó wà bẹ́ẹ̀ káàkiri ibi àbọ̀lọ́ lẹ́nu. ànábì òkè dìde kó mi lù sàárè rẹ̀ láìláì ó dijọ́ tó yẹ òwò lé dìde yóò tàbí kí á mú bá dé. so bí ẹ̀fọ́ tó wá sí múlì tó bá tó wá ṣe rán ọ̀rọ̀ wí àbí ti ẹ̀yìn ànẹ́bì ní ẹ̀yìn tí ọ̀yẹ́ kó rìn gbogbo ìròyìn ọlọ́run bá rán fún ànẹ́bì ó ní ànẹ́bì lọ́mọ kọ̀ọ̀kọ̀ òun ló ti kéde òun lọ́mọ kọ̀ọ̀kọ̀ ànẹ́bì ọmọ kọ̀ọ̀kọ̀ o ànẹ́bì ò ṣe kéde ọmọ kọ̀ọ̀kọ̀ àfi tọ́lọ̀ bá bá sọ fún torí ẹ̀ níbi tá ànẹ́bì ò dé kẹ́nìkan mọ́ ọlọ́run fẹ́ràn rẹ̀ lóòótọ́ àmọ́ oko ò ní jẹ́ ti bàbá kọ́jà tọmọ kọ́mọ sí kí ni kọ́mọ làálà àlá mẹ́mẹ́ ọlọ́run pa àlà sí orúkọ agbára nìyí ọlọ́run pa àlà sí. Tani a ànábì ọ̀rẹ́ ọlọ́run ni a ọlọ́run fẹ́ràn rẹ̀ púpọ̀ ìwọ náà ní ìwọ náà fẹ́ràn ẹnìkan ọ̀fẹ́ràn ẹnìkan tọ́jú ọ̀rọ̀ rẹ̀ lójú méjèèjì wọ́n ní kò rí kò sùn rẹ ni àbí gbogbo nǹkan tó bá fẹ́ràn máa ń fún un gbogbo tó bá tọwọ́ pọ̀ nù kan rẹ̀ báyìí àmúgbére kí máa ṣẹlẹ̀ sí wọn náà àbí àmọ́ ó ṣe níyàtọ̀ ó níbi tọ́ ọmọ ó níbi tó kéde àbí kò níbi tọ́ ọmọ ni kọ́lá kọ́ wá bóyá ọ̀rẹ́ kọ́ mu lọ́jọ́ sunday kọ́kàn lọ mọ́júmọ́ àbòyá kọ̀lá kó ní kò sí tó máa náwó rẹ̀ bí tó tó láìkì rẹ̀ dé tó máa náwó rẹ̀ nínú dúkìá rẹ̀ báyìí ó di tẹ̀ náà wọ́n bá níyàwó tó fẹ́ ní last week náà ló ń fẹ́ máa tẹ́ padà fẹ́ di tó ọ̀rẹ́ mi náà ní òun kò ti lálà ẹ̀gbọ́ ọ̀làlà bẹ́ẹ̀ náà ní láàrin ọlọ́wà sànábì ọkọ̀jọ́ rẹ̀ rẹ̀ ní kò sí jẹ́nu ọ̀làlà àwọn òròyìn kan bẹ tó pọ́lọ̀ nìkan ló ní kò dọ́dọ̀ ànábì ọlọ́run nìkan ló ní kò sí jẹ́nu kò dọ́dọ̀ ànábì sọlọ́lọ́wọ́ eléyìí ó jẹ́ àwọn àgbọ̀yé kan tí a fẹ́ kágbó látara àdéṣe náà. وعن علي رضي الله عنه قال a lọ gba eléyìí wá o nínú ẹ̀kọ́ nínú ẹ̀kọ́ tá a fi bá ìrùn éèdì lónìí. قال من السنة أن يخرج إلى العيد ماشيا. àmì ni ń bẹ nínú súnà ń nínú súnà àkọ́kọ́ ni pé tó bá ní bẹ nínú súnà lọ́dọ̀ àwọn olùmọ̀ wọ́n bẹ̀rẹ̀ fún súnà bàbá ní pé mí náà súnà ìtumọ̀ rẹ̀ ni pé nínú tá ànábì máa ń ṣe ìdájọ́ tá a fún gbólóhùn yẹn ni pé kí ni ìdájọ́ rọ́pù rọ́pù ó ti yẹ ìdájọ́ rọ́pù làápò ìdájọ́ yẹn rọ́pù ni pé látọ̀dọ̀ ànábì nìkan yẹn ti wá kì í ṣe pé àròsọ àbísọ̀ àbáyé lọ́kàn sọ fún rẹ̀ tẹ́lá nínú súnà ní kíní kan bẹ tó àwọn bá sọ bẹ́ẹ̀ ìtumọ̀ méjì ni máa tú ìtìtà àwọn jẹ́pẹ̀ kan yẹn jẹ́ ọ̀rẹ́ yẹn àbí kọjá kíni àbí kọjá súnà bí ìgbà tí alẹ́ sọ̀tọ̀ pé mẹ́nà súnà ìdá tàzá wọjà bí kìrà alẹ́ àtẹ́ ìgbèbí ayùkí mà ń dá sábà. àfa àwọn anes ó ní nínú súnà ni tọkùnrin kan tó bá fẹ́ obìnrin tó bá fẹ́ ọmọge kí mo pè é ọmọge tó bá fẹ́ lérí adélébọ̀ sàmánàpẹ̀lẹ̀ adélébọ̀ ẹni tó ti wà ní ọkọ̀ ti pẹ́ kò bímọ pé ó bímọ kò bímọ o tó ti lọlé ọkọ̀ kábọ̀ ó ti ó ti ti tòkun bọ̀ so téèyàn bá fẹ́ ọmọge. tọ́jẹ́ pé ọmọ gẹ brown ní owó etí ìdìdókòwò ẹ̀ wá fẹ́ lé ogobọ̀ adélébọ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam anasi mú wá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ anábì ni súnà bẹ̀yẹn pé anábì ló sọ ó ní pé ayọ̀kì máa ń dá a sábà dandan fún ọ nínú súnà ọ̀rọ̀ yẹn ni pé ọmọbìnrin tó fẹ́ nínú ẹ̀ tọ́tọ́ yẹ kó ogun ni pé wàá lo seven days gbáko lọ́dọ̀ rẹ̀ ọ̀gbọ́ seven days bí mọ́jọ ọkọ̀ o ọ̀gá òtẹ̀ ìjọ ọkọ̀ tẹ́lẹ̀ ru ìṣúná tí wọ́n mọ̀ wá mi oníjọ ọkọ̀ ọmọ jẹ́rìí ẹ̀ o ti dè pé kọ́ra ẹjọ́ mọ́bàdí sì yẹn wa lákàjọ lákàjá ọtún mẹ́tọ́ gbà wa. ihe suna sọ̀rọ̀ yẹn ló kí ẹlẹ́ àtúnṣe wà wano náà kọ́mọ́ bínú wípé àbá gbogbo sẹ́fúndé síbi tí ó lò sínú ọ́nì mú tí islam fún wa nù kí mo pé ọ́nì mú tọ́lọ̀ yẹn lè fi ṣáàrù ní na lọ́wọ́ ajẹ́kẹ́ ní àyàmù ní àṣà àwọn ọjọ́ ọgbà ọjọ́ méje late tó bá kà sí darí mọ́tíláṣí mọ́ lọ bí sẹ́ra rà o tó bá ti ń darí mọ́tíláṣí tó padà síbẹ̀ wọ́n kà máa tí oúnjẹ sí ìyá lọ́kà kan sẹ́kẹ́ ni kí ìyá lọ́kà máa kọ́ máa gbóúnjẹ wa ráìsì tó dẹ̀ máa gbóúnjẹ sanwó máa ń lọ. so ìtọ́kànnù tí ọjọ́ méjì ó fi pé. torí pé ayò kì í mọ ẹ̀mí islam sọ àwọn àbá mi ọ̀rọ̀ yẹn ni kó ṣe lè wà láì kọ̀kọ́ jára àmẹ́nu ni wọ́n ti fẹ́ kó pa hmm, àwọn àpá náà nù àpá náà nù wọ́n jẹ́ ẹ̀jẹ̀ àrùn o wọ́n jẹ́ ayé sọ́dọ̀ ìyá abilékí wọn ó di ọjọ́ méje ẹ̀kọ́ ìwà ìyá náà lọ́wọ́ yóò ṣe nǹkan sí wọn ni kò ṣe nǹkan sí wọn ànábì ló ní ó ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ọjọ́ méjì yóò ṣe àwọn apin yóò lọ lẹ́kìn yóò máa apin so yóò ṣe wọn apin ó lè máa apin lọ́jọ́ mẹ́ta mẹ́ta ọjọ́ méjì méjì ọjọ́ kọ̀ọ̀kan tí ìyáálé bá tọ́lọ́ tẹ̀ wọn lọ́rùn ìpè ọ̀dà ẹ̀kọ́ lu ọjọ́ kan tọ̀dọ̀ tí ẹnìkẹ́ tó wà lo ọlọ́run ọ̀tẹ̀ lọ́rùn ọlọ́run sàmùbìnrin tó wà bẹ́ẹ̀ kó wọn rábà mọ́ra bẹ́ẹ̀ ẹ sàmí àwọn obìnrin náà sàmí dáadáa. a ah, súnà ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn tọ̀ nígbà mi sọ máa nínú súnà ní ó lè mọ́jọ ọ̀rọ̀ yẹn bí irú bí tá a sọ bíbà yìí nísìnyí súnà tí ẹ̀rà fáwọn alìgbà wáyé súnà kí ni súnà tí èso yẹn ni kí wàá ní súnà náà òun ni kí ni anya koroja ilẹ̀ lẹ́yìn ni máa ṣí yà. ẹni tí ó bá lọ kí ìrún ayé kó lọ lẹ́ni tí ó rìn lọ kó lọ lẹ́ni tó kéré kó fi ẹsẹ̀ rẹ̀ méjèèjì kó fi rìn lọ. mùsùlùmí òun ni yóò jẹ ládàá rẹ̀ ọ̀pọ̀ yóò jẹ kéré yóò jẹ ládàá rẹ̀ ọ̀pọ̀ lẹ́yìn tó ládàá rẹ̀ tó wá pọ̀ níbi ṣe ń lọ tí ń pọ̀ tó rìn lọ yẹn so àwọn tí wọ́n jẹ́ àwọn òtẹ́sì wọ́n ó rí wọn bí wọ́n ṣe ń wọ́ lọ so àìpó gbogbo bí wọ́n ṣe máa ń gbẹ́sẹ̀ kọ̀ọ̀kan náà ni wọ́n mọ bí ṣe kí ni wọ́n mọ bí kọ̀ dáadáa lẹ̀ ṣe pé oríire ni ká ní lọ sí èyí tọ́ tí ọba àlọ́jà sí pé ní ìlú tá a wà pọ̀ rọrùn kárìn lọ tí ìyẹn lè sọ fún ìyẹn rìn lọ sàbíkọ̀ rọrùn tó bá bẹ̀rẹ̀ ìwé wà jíláàgù márùn àjíláàgù èrò torí kó sọ́kọ̀ omi tó àṣírí ayọ́kọ̀ òní tó bẹ̀rẹ̀ tí rẹ̀ rí àwọn táwọn ń ṣe kíní kan jẹ̀mọ́ bẹ́ẹ̀dá jẹ̀mọ́ àwọn yẹn ti wọ àwọn ẹlẹ́wọ̀n aṣọ àsìkò rẹ̀ kí a máa lè lò fún wa so àwọn bẹ́ẹ̀dá jẹ̀mọ́ ṣùgbọ́n ó yẹ kó tó tó àwàṣá káwọn ká wò pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ wàhálà pẹ̀lú ọkì ẹjọ́ wa gbéra.

ó ní bá wọn kírun yẹn ó wò kalẹ̀ ni. ọkàn mi ẹjẹ ńlájú ní ìṣẹ́jú mélòó kan àwọn ọ̀sẹ̀ ọjọ́ ìrùn bí ọ̀dà pẹ̀lú àjẹkẹ́ ńlájú kò rọrùn ó ní bá wọn torí ẹ̀ ni pé ọwọ́ adá tọ́lọ̀bá ni ká máa ṣe òun ni pé tábà wà níbi tó súnmọ́ tòsí kárìn tọ́ba wá jìnnà tọ́ba ti fẹ́ẹ̀ dé ibẹ̀ ká bọ́ọ̀lẹ̀ àbí mọ́tò lónìí mọ́tò káwa rìn dé ibẹ̀ mọ́jẹ́jẹ́ pé ẹnu tó ti kírun báyìí lọ sí kíni lọ páàkì mọ́tò sí olùgbà lára tó pé tó dáa ju fún ẹgbẹ́ kíni bọ́ọ̀dẹ̀ pọ̀ sí kíni kò rìn lọ ìyẹn ló máa ń lórí mo rò pé a ní iye báyìí sọkọlọ kò jẹ ọrọ náà. وعن أبي هريرة رضي الله عنه أبي هريرة رضي الله عنه بها يوسف anahun atọ́bahun mọ́tọ́run fi ìyàwó mi àyìndé. ipe àwọn mùsùlùmí asọ́bahun mọ́tọ́run òjò rọ̀ sí wọn òjò sí kíni òjò rọ̀ sí wọn fi ìyàwó mi àyìndé lọ́jọ́ kíni yẹn lọ́jọ́ ọdún sáàsì mọ̀ pé níbo náà ti máa ń kírun ìdí ibi tá a pè ní musọ́lù lálẹ́ ẹ̀yìn lẹ́yìn ìlú sí lọ́wọ́ gẹ́gẹ́ bí àwọn òròyìn bá ti sọ síwájú tẹ́lẹ̀. òjò wa rọ̀ fún àtúndì ọ̀rọ̀. Fàtọ́lá bíi mọ nàbí Yusọ́lọ́lọ́ àlẹ́yẹ wàsálà. Anábì wa kírun pẹ̀lú àwọn sọ̀hábà lọ́jọ́ náà lọ́hùn-ún irun wo ló kí. Sọlá sẹ́lẹ̀ Irun ọdún iléyà àbọ̀dúrà wẹ̀ lànàbì kí o. Nínú mọ́sálásí ànábì sọ̀rọ̀ wa àlọ́ Àti nínú ẹ̀kọ́ tá a máa fi ń bá tá a máa fi ń bá ẹ̀yìndì lò àti ìsìláàmù ò lè ba ọlọ́ni ìwé ìlú tó kọ̀ mọ̀lẹ́ yóò sọ́rọ́ wọn náà wò ó káfíwé rí yé yíká fi wé ojú bá dá alẹ́ tó dá pọ̀ dáadáa ó lè mi tí gbogbo sílẹ̀ ti bàjẹ́ yìí gbogbo ti bàjẹ́ mọ́tò kan ọ̀rọ̀ kòkó tó débi tí ń lọ wọn ni ẹ̀kọ́ títí káyọ̀ pé. yẹ́sẹ̀ tó máa kásì kòtò sókè ní aṣọ ọdún aṣọ ẹ̀sẹ̀ rán àbá bá ti lọ alúwẹ̀ lójú ọ̀nà pé pé òun ni ọ̀tẹ̀ ìjẹ́sìn mu wa ẹ̀sìn wa rọrùn tójò bá ti rọ̀ tẹ́ ẹ bá bàlá ti pọ̀ nù lùkọ́lá ti dá tábàlá bá ti pọ̀ ẹ má wulẹ̀ dààmú ara yín ẹ má tètè ní tábàlá ọ̀bá pọ̀ la gbọ́ nísìnyí àkójọ lọ́wọ́. níbi ọdún bíi kan sí méjì àwọn ọdún méjì sísìn òjò rọ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn àwọn tó ti kí ẹ kúra ẹjọ́ sí wọn ńlá sí ni mọ́mọ́ ńlá tóun náà kì í kí ẹnìkan tí èsè kútùbà tí èsè ìrun yìí nìtẹ́lẹ̀ ó lè dá kínní lẹ́gbẹ̀ẹ́ náà so ákínú ẹnu láàrin tí islam mú fún wa nínú àwọn nǹkan tó tó jọ báyìí tó lè mú akínú ẹnu mọ́sálásí torí pé pìlẹ̀ ní pé ká bá kí mọ́sálásí o ìgbẹ́rẹ́ nígbẹ́rẹ́ gbogbo àwọn tí ń kírun eid nínú mọ́sálásí wọn ò tẹ̀lé súnà nàbí àwọn tó bá bẹ̀rẹ̀ pé sí wọ́n nírun àbí wọn ò nírun sí wọ́n nírun àbí wọn ò nírun lọ́dọ̀ tiẹ̀ náà wọ́n nírun torí pé ààyè ni wọ́n chéǹjì wọn ò chéǹjì ìrún àmọ́ wọ́n ṣe bí díà wọ́n ṣe kíni àìmọye kan tó máa ń ṣe bẹ́ẹ̀ àìmọye kan tó máa ń ṣe bẹ́ẹ̀ eléyìí ò bá wọn.

nínú tí àwọn olùmọ́tò sọ pé ó lè fà á òun ni pé kíni tí òtútù bá mú gán tó ṣe kíni tó mú gán tó jẹ́ pé mímú yìí ní à sùhánàlá ẹni tí ó tí ó tẹ̀ ẹ́ sí gan yóò múra ah, tó bá mọ bí àwọn òtútù ti mọ òtútù lagos ètò òtútù wa ni tó tó lòtútù lagos ètò ẹ́ láàgé òtútù wọ́n lọ north lọ north tó o ti kọ́ o ti wọ́n gbé búlọ́ọ̀kù rí àná ẹ́ tó o gbé búlọ́ọ̀kù rí tó o bá gbé búlọ́ọ̀kù lọ́wọ́ lára bọ́ọ̀ rẹ sì máa dín ó sì máa dín ní bẹ́ẹ̀ ló tún lòún sì máa rí ètè yóò sì máa ṣéèkì òní máa fi ṣéèkì ẹ̀. yóò máa fa bírèkì èyí tó ju èyí sísá ti máa fa bírèkì lọ òní máa fi ń ṣe ẹ̀kún omi tí wọ́n bá yòó sí lè tẹ́wọ́ gba omi ibi tó wọ́n ti ga. tọ́ bá àmọ́ mo witness ẹ̀rí lé o ìrìn yìí sáwádá o tí mo witness dáadáa ni kí ni wọ́n kàrò yìí fún mi mò ń gbọ́ pé tó bá gbé omi kalẹ̀ ní nọ́ọ̀fù láwọn àsìkò tó tutù bá lágbára ń bẹ omi gbóná mo fọ́ ní sọ́jú márùn-ún omi yóò di kíni yóò change yóò bá ti di ice water yóò di omi lásán ọlọ́wọ́ sọ àwọn torí ẹ̀ ní pé tó tó bá lágbára náà àní ṣe kíni àní jáde bákan náà tí orú bá mú gan àní jáde ẹlòmíì lè máa wọ púpọ̀ lóró ṣe mú nǹkan tá àní jáde ṣe bọ́ọ̀lù alẹ́ ló máa oru ìsábà tí kì í pọ̀ ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ èyí tó fi lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé tó bá jásí pé ní lápèjúwe wọn tètè gbọ́ pé àsìkò ìdì ti tó ọwọ́ ọ̀sán yẹn náà tó ṣe kíni náà tó gbọ́ bóyá bí aago mọ́kànlá kọjá òun yìí wá lágbára ọkọjá tí ẹ máa tẹ́rí sí. ìjọba ti lọ àwọn lárúbáwá láwọn àṣọ tó ń bá mú gan ẹni lẹ́nu ẹ̀kan tà. kò tẹ̀wé nù ṣe tí wọ́n tẹ́lẹ̀ ní pé tó bá ti ń dá àsìkò pọ̀ ìlú là tó bá ti kí òun sórí ìtàn òun ìsáwà ti kí ẹ̀rín rí yẹn tà. ìwé dàbí pé lẹ́ẹ̀dì sóòlù ó tó lérò lẹ́kọ́ tó jáde ọlọ́jà àná lè mọ ìlúgbèsè

àwọn èèbó gan lọ mú látọ̀dọ̀ wọ́n lọ mú látọ̀dọ̀ nínú ìsìláàmù ni ẹ̀rì tí wọ́n ṣe dáa sí nǹkan wọ́n ní kí ẹ lọ sinmi ọ̀tọ̀ ní break time ọ̀tọ̀ tó ní kí ni extra time lọ́dọ̀ àwọn èèbó mú sinmi fún ọ̀rẹ́ nígbẹ́gbẹ́mí ló wá fẹ́ fún kàrọ̀ kó rẹ́sì lélẹ́ kó sùn àwọn adẹ́sìn àwọn òòrùn mọ́rú yìí gbogbo àsìkò wọn fi sẹ́nu ìdí ọmọ wa wádà lẹ́yìn wọn wá gbóná wọ́n ló sínú ààrẹ o ọlọ́pọ̀ sàmù wà kó fún àsìmí débẹ̀ kó fún àsìmí débẹ̀ gbogbo tó ń ti bẹ́ẹ̀ náà àti lówó náà àbá lówó àní àlèwọ́ àti bí ọlọ́sìn fẹ́ fún wa lọ àyè tó lọ bá sí ìlú abẹ́ ìgbọ̀n ó dé ìjọba yìí àní wọn gbọ́ ẹlòmíkò ní ti ju sí ẹ̀sìn lọ yóò dédé gé ni ọlọ́mọ ṣe ti wá bẹ́ẹ̀ wàhálà wọn tá à ń ṣe lọ́pọ̀ torí ẹ̀ wípé tí òun bá mú gán alẹ́mọ́ lọ kí ìrùn yẹn ká kí wọn síláṣí àtàwọn kan mi tó lè ṣẹlẹ̀ àtàwọn kan mi tó lè gé ọlọ́mọdé àbúrò ṣẹlẹ̀ sí wa so eléyìí ni ìwọ̀nba àlàyé díẹ̀ lábẹ́ hadith èyí tí wọ́n jẹ́ hadith yìí ẹlẹ́ẹ̀kẹta nínú ọ̀rọ̀ sọlá tó rẹ̀ ẹ̀yìn. pẹ̀lú ọ̀dọ̀ àlá tó bá di jọ́mẹ́jọ tọ́lọ́mà sí ni a tó máa ń sẹ̀mí lórílẹ̀ ayé a bọ̀ síbi ọ̀rọ̀ sọlá tó rẹ̀ kò só ìrún tá a máa ń kí nígbà tí òṣùpá àbúrò ọba ní kẹ́ni tí ọba yọ bóòlù àti máa kí ọ̀hún yẹn akẹ́kọ̀ọ́ wa náà ká ní ẹ̀kọ́ nípa rẹ̀ dáadáa àwọn bá sì ní ọjọ́ péjú lọ́wọ́ ti sẹ́ni ká fi ẹ̀kọ́ yẹn bá a lọ. اللهم اغفر لسواني سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك